yẹ ẹ káàárọ̀ o ẹ kú ọdún ẹ kú yèdùn ọdún tuntun tó ń bọ̀ àbá aláyà tàlàfíà orúkọ tèmi a máa jẹ́ olúgbẹ̀dù ọgá o bí gbogbo ẹ̀rẹ́ ṣe ń lọ sí yorùbá nation hmm. yorùbá nation yorùbá nation. anyway mi ní ju five minutes lọ láti sọ̀rọ̀ níbi kí n kó níbí ànìkan tó fẹ́ mú jáde fẹ́ fi yé fẹ́ fi wọn gbogbo èèyàn kó lọ wò ó láti bí nǹkan ọ̀sẹ̀ kan sìn ìyàwó onítìrì sọ pé àwọn fẹ́ gba àwọn máa gba òmìnira fún wa ní twenty twenty three a dẹ̀ dúró àfọwọ́lẹ́rọ̀ àwọn wọn àwọn èèyàn bẹ̀rẹ̀ sí criticize everybody everybody bẹ̀rẹ̀ sí sọ owó tó ti ná ibi tí gbogbo owó yẹn wà tó ti jáde kò yé anybody àwa ọ̀dẹ kan tá à ń ṣe àkípọ̀ ẹ̀ ṣe kan tá à ń ṣe lọ. bọ́n ti kankan tí wá wú tí mo jí ní àárọ̀ yìí tí mo rí tí fẹ́ sáré sọ̀rọ̀ nípa ẹ̀yìn. tábà blame ní ti ìyá onítìrí a blame bàbá Kim Banji a blame Sunday Igboho ṣé kò yẹ káà náà tí wọ́n bẹ̀rẹ̀ sí blame ara wa torí Onítìrí ló dàgbò kíní ilẹ̀ mo wo program kan lánàá ẹni tó ṣe program ẹ ní òun Onítìrí sọ pé tóun ò lè bá bàbá sọ̀rọ̀ pé tóun bá bàbá sọ̀rọ̀ òun máa kú mo wò lórí program ẹnìkan lánàá ó wá fún mi ní ó wá fún mi ní pàkọ́ ó gbá mi ní orí pàó mi wọ́n mọ nǹkan tí màá sọ síbẹ̀ yẹn nígbà tó wá di àárọ̀ yìí mo wá bẹ̀rẹ̀ sí lísì sọ́wọ́n èèyàn mo ti mo tẹ̀ ti mo ti ó dà kí mi tẹ̀ lísì sọ́wọ́n èèyàn mọ́ because our first minister ń gbé jáde pẹ̀lú èpè yẹn adán mi ò rí sí mi ò rí sí rárá ẹni mi máa fẹ́ sọ̀rọ̀ gidi èpè ló máa kọ́ṣẹ́ lọ anyway mo wá bẹ̀rẹ̀ sí wo first minister mo wá débì kan mo wá wo picture ibi tí wọ́n sọ pé wọ́n ti fẹ́ tán lọ fún wọn ní lẹ́tà ní. Lagos State pé wọ́n fẹ́ kọ́ fún wọn lẹ́tà àmọ́ ìmọ̀ lẹ́tà for awareness wọ́n mú tọ́lù fẹ́ lọ fún wọn mo á kà mo á wo orí ẹ̀ mo á rí i pé òmìnira lọ́kọ sí kì í ṣe Yorùbá nation òmìnira Yorùbá náà kọ sí not Yorùbá nation now ẹ já wa padà sẹ́yìn nígbà tá a máa bẹ̀rẹ̀ movement yìí Yorùbá nation àbódùdúà àbódùà nation á bẹ̀rẹ̀ yẹn onítìrí gbé òmìnira wa now ibi tí gbogbo yín tí mo já yín síjọ́ kínní àná tẹ́ ìgbọ́n sí òun ló ń ṣẹlẹ̀ ń sìn kátẹ̀ wá sọ pé wọ́n fẹ́ fún ìyá ní òmìnira ní twenty twenty three ṣé mo pé a lè pé Yorùbá nation gbogbo ẹni tẹ́lẹ̀ ń ṣe Yorùbá nation tẹ́ ẹ̀ ṣe òmìnira ṣé mo pé ẹ̀ lè be part of it torí pé ńgbà tí ìyá ń bọ̀ ìyá gbé òmìnira dání wá ni pé òun fẹ́ fi òmìnira ẹ̀ kó fi press down Yorùbá nation Olúgbẹ̀dì lórúkọ mi o mo sọ plant ayẹ nìyẹn ìtorí ẹ̀ ló ṣe refuse láti bá bàbá sọ̀rọ̀ kò sí nǹkan tí bàbá lè ṣe fún tó máa lóhùn ní bá bàbá sọ̀rọ̀ èyí tí mo láìka obìnrin yẹn dé èmi ni wọ́n kọ́ jáde tí mo bẹ̀ sí bẹ̀ pé obìnrin yìí bá bàbá sọ̀rọ̀ bá bàbá sọ̀rọ̀ but because ìyá yìí ti ní nǹkan tó fẹ́ ṣe ní ọkàn títí ẹ̀ ó ní mind ẹ̀ pẹ̀lú òmìnira ó fẹ́ fi òmìnira lé yorùbá nation lọ kó lè jẹ́ kájọ jókòó sórí tébù kájọ plan ẹ pé ṣé òmìnira la máa pè ní o àbí yorùbá nation la máa pè ní o torí Odùduwà nation náà wà ń bẹ̀ káwá jókòó kájọ rò ó wọ́n ń gbọ́gbọ́n títí wọn lọ àwọn obìnrin wá rò pé àwọn ọkùnrin fẹ́ fọwọ́ rán wọn sẹ́yìn mi ò ní kẹ́ má ṣépè fúnra yín lórí ọ̀rọ̀ tí mo sọ yìí o gbogbo ẹni bá ti ṣépè tó dárúkọ mi àbí tó ṣépè fún rẹ orí ẹ àtòrí ọmọ èlè pé ń lọ torí mi ṣépè fún anybody opinion mi ni mo gbé jáde ni mo dẹ̀ máa fi wọn gbáyé pé ká lọ wò ó nígbà tá a fẹ́ ṣe central account wọn gbómìnira account dẹ́ straight away mo complain àwọn yẹn ni kí n dákẹ́ torí máa ń complain jù ẹ ò tẹ bá wa dé sí ẹjọ́ tá a bá ti gba yorùbá òmìnira àbí yorùbá nation ní ọdún yìí kẹ́nìbọ̀dì má kọ́ńtró ẹnu mi ní next year anyway tẹ bá gbọ́ kí ni ìbá ṣe ẹ ọlọ́run ràn gbogbo wa lọ́wọ́ o ọdún tuntun tá à ń wò ní ọ̀la yìí gbogbo àlàmáwọ ní ọ̀la yàtọ̀ àlàáfíà o ire o.